to talk to me. I'm not the pastor that I've got skeleton in my cupboard. Ask me. And I can face anybody to say it anywhere. It's that you guys should go and hear that I have concubine. Or I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 my people. God gives you peace. Yes. You are never afraid of anything. You want to talk to me? I'm not the pastor that I've got skeleton in my cup. I stand on the rock of ages only. And I can face anybody to say it anywhere. It's that you guys should go and hear that I have concubine. Or I have a Muslim priest. Or an abalist. It's better. How will I face that? A 440 pie. Take it. Follow, follow tòtòtòtòtò mẹtẹrẹ a máa rọjú a máa ṣe pàkà bí o bá ti ṣe àti kẹ́kọ̀ọ́ tó mọ̀ àti tí o mọ̀ bí èpè ni ẹlòmíì wá ti ṣe pé ẹlòmíì mi tó ti pàdé ẹnìkan á ní wọ èké ìlú ọmọ ẹṣẹ kí o ní nísìnyí afọfọ ọfẹẹfẹ ẹ báyìí ti fẹẹfẹ fámìlì yẹn ẹ irọ́ ni o kò mọ nǹkan kan pa nígbà tí wọn ò fi ṣíọ́ ta ló ṣẹ̀tọ́ lóhùn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ládùúrà àdúrà tí mò ń gbà fún gbogbo yín bíi gbogbo ayé kan bá ìjọ tí mo ti wà nù jì tí mo ti rẹ́rìn obìnrin kan tó jẹ́ alàgbà obìnrin tó tí a máa ń respect gan lé ayé tó ti lè yọ fọ́tò mi kúrò ni mo ti mọ̀ pé abiyamọ yàtọ̀ sí ìyá ìṣòro flashing lásán tírú ìyá yẹn ò lè lọ wò ìyá mi kò wo ọmọ mi kò tiẹ̀ béèrè kí ni ìyá mi jẹ kò béèrè kí ni ìyá mi mu ìwọ tó jẹ́ pé mi mo kọ́kọ́ sọ́nà fún ẹ nígbà tí mo wà nù yàrá kó tó pẹ́rẹ́ ní ìrànṣẹ́ ọlọ́run ó wà lẹ́nu mi ó wà lẹ́gan o àti mi àwọn èèyàn ṣèkà fún mi. Are you looking for where to buy your Osha Prampa Gele and all eyes on me Gele and Omojomolo Tuban? No stress yourself. Contact Zainab Tuban. Now she dey do am by herself. This one not be say she go dey buy am from people. Now she dey do am by herself, my people. If una want buy Osha Prampa Gele, or Omojomolo Tuban and all eyes on me Gele, contact Zainab Tuban. If you want, na we say you wan sell them you dey live for abroad and you want you want dey resell this to ban or auto gale or you want use that for O one owambe or you want just just get her for us just dey change style no worry yourself again contact sign up to ban she go sell her for you for wholesale price even if na nigeria you dey stay sign up to ban dey for nigeria where we say she they do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 ìbẹ́yìn mọ́mọ́ lọ́sàn ẹ gbowó lé lórí bàbá sùwé ní the problem ẹ fún ten million ókè mi tí mò ń sìn tí mò ń kò síṣẹ́ tẹ rán mi máa máa rálẹ̀ bàràbà ni màá bá yín gbé báàgì mo wá wà nù ṣòro ẹ tiẹ̀ lè pè ìyàwó mi pé báwo ló ṣe ń jẹun mo mọ iye èèyàn tèmi ti yọ ọ́ lẹ̀ nù ṣòro láyé mi mo mọ iye èèyàn tí mo ti náwó yọ èèyàn lẹ̀ láyé mi mo mọ iye èèyàn tí mo ti èèyàn tó ṣẹ̀ mi màá tún ṣe lóore kámbọ̀ torí kò ṣe nǹkan tẹ̀yìn kan ò mọ̀ sí ẹ mọ̀ sí ẹ ti mọ̀ láti two thousand and nine ṣé ohun tó ṣẹlẹ̀ sẹ́mi ṣé kò ṣẹlẹ̀ sẹ́yìn ni ṣé báwa làá cover up. dìde o ma minister ẹni I no dey fear death I no fear anything o torí ẹ mo ní ìdí ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn má jà bára wa ṣe lọ́nlọ́ ẹ̀ abiamọ nìyí náà ẹ wá rí mi mọ̀ ọ́ kì í ní ṣẹ́jú ṣẹ́jú ẹ gbé mílíọ̀nù fún mi jésù nígbà tí ebi ń pa mí ṣe fún mi lóúnjẹ ìgbà tó ń gbẹgbẹ mi ṣe fún mi lómi ó nígbà tó ń wà lẹ́wọ̀n ṣé jésù lẹ́wọ̀n ni ìyẹn nípa àwọn kan wà tó ru àpá jésù tó máa lọ ẹ̀wọ̀n àgbàlagbà ni ẹ obìnrin ni abiyamọ ni ẹ ó mọ̀ yá mi láti kékeré kò lè jọ mí lójú náà nígbà tó bá tẹ̀sí sọ fún mi tẹ́lẹ̀ kó lálàá sí mi mo wà nú ẹgbẹ́ awo ìwọ tó bá wà nú ẹgbẹ́ awo ló máa lálàá pé èèyàn wà nú ẹgbẹ́ awo tèmi bá ti wà nú ẹgbẹ́ awo kí n má jẹ́ èèyàn mọ́ láyé ó ní kí n má sọ̀rọ̀ ìwọ náà lọ ẹ̀wọ̀n ọjọ́ kan káwa má jọ sọ̀rọ̀ mọ́ kó wá mọ impact àti psychological effect bá lè lé tó lókìkí tó ti lórúkọ ayé adẹ yìí biri báyìí ayé adẹ yìí biri láàrin two minutes ìyá yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ni yọ fọ́tò mi gbogbo bí tí mo ti lọ preach ní ṣọ́ọ̀ṣì wọn so ọmọ ni mí gbà tí mo bá fẹ́ lọ preach mo fẹ́ gbé báàgì yẹn ah, kọ́ má lọ dá mi lóhùn tó má dá mi lóhùn ó máa burú ju tọba Solomon lọ o má yìn mí torí wọ́n kò ń ṣe èèyàn dáadáa òun pariwo hey